pẹ́ lórílẹ̀ ọlọ́run kò fi mọ̀ gbà níjẹ fún wa kíra mo ti yà ara àwọn ọ̀rọ̀ Allah ta'ala a ó tún máa tẹ̀síwájú láti bá àtàárọ̀ títí ní nínú tẹ̀síru Suratul Maryam eléyìí tí a ti bẹ̀rẹ̀. Lánàá a kà fúnra wa ní àwọn ááyà eléyìí tó ń sọ fún wa nípa àdáàbò dùá àwọn ẹ̀kọ́ yáyì téèyàn máa ń ní níbi àdúrà ṣíṣe tó ṣe wípé téèyàn bá ń ṣàdúrà báwọn ẹ̀kọ́ yìí bá wà lára ẹni ìmọ̀ jẹ́ ìtìmọ̀ jẹ́ kádùá ọgbà púpọ̀ ìmọ̀ jẹ́ sábàbí kádùá máa fi gbà téèyàn bá máa ń lorú àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí ó sì péjọ jẹ́ iṣẹ́ ìjọsìn fúnni kò ní jẹ́ sí wípé èèyàn kàn ń ṣeré lásán. nínú àwọn èyí tí ọlọ́ọ̀bà àlejò ọlákọ́kọ́ tọ́ka sí fún wa nínú ẹ̀kọ́ àdúrà òun ni kéèyàn ọmọ ìpọ́lọ́wọ́ ọba tó ń pè ọba tó ń gbọ́ wa dáadáa ni ọba tó ń gbọ́ wa ọba tó sì súnmọ́ wa ni ẹ̀dà fún wa láwọn àpèjúwe pé ọtó ń pè tọ́wà rẹ gbọ́dọ̀ rẹ tọ́wà ń pè tó ẹni wọ́n mọ̀ pé ṣé ṣé àwọn ló ń pè bẹ́ẹ̀ lèmi ló ń pè. bákan náà ó sì túmọ̀ sí wípé kò ní kárí mi lọ́wọ́ kò ní mú kárí mi lọ́wọ́ ẹlòmíì ìṣùbà ní òun ní gbẹ́nà òun ní kóńkò yìí gbogbo gbà apàtìsíbà káàkiri àdúgbò eléyìí ti mú kárí mi lọ́wọ́ ó ti mú ríyàwó ó ti mú lọ́wọ́. Jọ́sìn ìyẹn máa ń ṣe ní pamọ́ ni. bákan náà àwọn tó ti tún ṣàlàyé pé nínú tọ́lọ̀ ọba àlejò láti gé bẹ́ẹ̀ ni pé ó ṣeéṣe kó ṣe pé wọ́n lásìkò yẹn ọlọ́wọ́ ọba àlejò láti ṣe tẹ̀sí ní irú bí nǹkan yẹn ṣe rí gangan fún wa. àkókò tó jí ti ń bẹ lọ́hùn yẹn àkókò pàtàwọn kan sùn lọ́wọ́ ni. àbí àṣìṣe wa ò gbọ́dọ̀ jẹ́ pàtó máa fi ní ọmọ làkejì lára ló bá lóbi jẹ́ nípa àwọn sọ̀rọ̀ pé mùsùlùmí kọ́ sí àwọn èèyàn kan èmi náà máa kọ́pì àwọn kan bí wọ́n ti máa ń ṣàdúrà táwọn arí mùsùlùmí náà kó náà máa pé iná o ó yájẹ́ wọn ah, ah, mùsùlùmí ṣàdúrà rádaràdà báwọn èsì jẹ́ pé iná iná lọ́fẹ́ máa bẹ̀rẹ̀ lọ́fẹ́ máa rán lọ́fẹ́ máa rán sáwọn èèyàn gbogbo gbà ìyá iná lórí àwọn ọ̀tá iná táwọn ọ̀tá òwò ọ̀dí ìbẹ́ lọ́run dada fúnra rẹ̀ kọ́pọ̀ bẹ́rẹ̀ ohun iná ọ̀tá a rí i pé ẹ̀kọ́ àdúrà ń bẹ nínú àwọn àáyà lẹ́yìn bẹ́ẹ̀ ànábì wa Zakariya ó tún pọ̀ ọlọ́run àwọn tí mo wọ ọlọ́run ó fi pè é náà ní àwọn náà tó ó tún sọ situation tóun náà wà ó júwe ara ẹ̀yìn máa ń ṣàdúrà ẹ̀yìn ju ara rẹ̀ ń ju kankan o níwájú ọlọ́run ọba ọlọ́run là ń jẹ ara wa fún tányáyá èyí máa ń jẹ èyí ń ara ẹ níwájú ẹ̀dá ọlọ́run máa ń ara rẹ fún tó ti ara rẹ fọta tó jí ara rẹ kankan níwájú ọta. ọ̀tá ọwọ́ rẹ ọwọ́ ọ̀tá bọ́ọ̀nù ọwọ́ kẹ́ni ọwọ́ ọ̀tá ọwọ́ rẹ bá ọ̀nù torí ti eléyìí nínú ẹ̀kọ́ àdúrà òun ni ká yẹpẹrẹ ara wa fọ́lọ́run ẹ wá wo àwọn pọ́ǹtì méjì tó fi yẹpẹrẹ ara rẹ fọ́lọ́run wa ẹnìyàn àìsàn mi nì ẹ wo tó ti gbé ibi tí ó lágbára jù lé ibi tí mo lágbára jù lórí kàrà náà lè gun wá lè gun mi ò egun mi ti lẹ̀ egun mi ò lágbára mọ́ ẹ̀rù tó lọ mú ọlọ́mú nǹkan tó yẹ kó nǹkan yẹn gan-an lẹ́yìn kó lágbára kó sì kù bí nǹkan kan bá tiẹ̀ sí bí nǹkan kan bá tiẹ̀ lágbára lára wọn. bákan náà ewu ti gba gbogbo orí mi àgbà ti dé abẹ́rẹ́ nǹkan. ṣùgbọ́n sá inú ẹ̀kọ́ àdúrà bákan náà òun ni kéèyàn ó sì màmá dájú pé àdúrà wọn gbà ẹ̀rìn kọ́lá akùn bídùn àá ìkàrọ́bì ìṣẹ̀kìyà mo mọ̀ pé ìní ọwọ́ mi ìgbọ́dọ̀ tún sàdé àtúntò ìtòlórí torí bú wọn fi àdé àtúntò rárá ọwọ́ mi ò ní bólẹ̀ ò ní sálẹ̀ ìgbàdúrà ni ò ní kí n dá káwọ́ ìpadà ló fìfo. lẹ́yìn bẹ́ẹ̀ ó tún sọ ní téèyàn torí ẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn torí tóun torí ẹ̀ béèrè ọmọ ó sọ eléyìí náà ni ọlọ́run máa ń dùn sí pé tóun béèrè kí lọ́bẹ̀ fi ṣe àfàlàyé lẹ́yìn náà fún wa lánàá láti fi balẹ̀ jẹ́ ni ẹlòmínà ń béèrè ọlá láti fi hàn àwọn ìkan lè mọ̀ ni. ànẹ́lì zakariya ọ̀sán ti ń torí ẹ̀ béèrè ọmọ kíkọ́ ọmọ yóò lè ṣe kínni ó ṣe wípé òun páyà ẹ̀yìn ohun tó wọ̀n bá sí ná bóòlù ẹ̀yìn òun ó rí ìtìǹbà àwọn lẹ́rù lélẹ́yìí òun sì rí pé ìyàwó òun nìyí ẹni tí ò tí ì bímọ kankan rí ni abẹ́nìkan kò sí ìṣẹ́kẹ́ni kò tí ì bímọ kankan rí àgbà sì ti ń dé torí ìdí eléyìí ọlọ́run bùnmi lọ́mọ dáadáa nínú ẹ̀rọ sọ̀rọ̀ tá a bá ń bẹ lọ́hùn a máa béèrè ní tàǹfẹ́ a béèrè ní tó wà á àkànní máa béèrè pé tábàtà jẹ kán fún mi ẹ̀rì àwọn kan ní kọ́tà kó ṣe kíchìnì àlìjẹ́ náà wọn bá jẹ kíkìn àlìjẹ́nà fún oṣù tó àwọn ọjọ́ ìbí òun náà ti ń bẹ̀rẹ̀ kíkìn àlìjẹ́nà ìwà ọwọ́ rẹ̀ ní ọ̀dà àwọn kan náà sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹni tí wọ́n bẹ̀rẹ̀ kíkìn àlìjẹ́nà wọ́n ní wọ́n ń tọ̀ wọ́n ní ọ̀dà lóbi jẹ́ pé kíkìn ní ń bẹ̀rẹ̀ àrẹ́bí nǹkan bá bẹ̀rẹ̀ àlìjẹ́nà ẹ bẹ̀rẹ̀ àlìfẹ̀dáwò èyí náà ẹgbẹ́ tó dáa jù láàlìjẹ́nà ò ní ẹ bẹ̀rẹ̀ àlìjẹ́nà àtibọ́ ọlọ́run láti ń béèrè ọlọ́run tá a sì ń béèrè lọ́wọ́ rẹ̀ ní ó sì lè fún wa nǹkan tí èsì kan bòjú pé wọ̀bì àmì ọlọ́dọ̀ ọlọ́run ọ̀hún ṣe wọ̀bì àlọ́dọ̀ ọlọ́run ọlọ́run fẹ́ kó ní wọ̀bì àlọ́dọ̀ tó ọdún ẹni wọ̀bì tí mo fọ́ lẹ́ẹ̀kan bá àwọn ẹ̀dá ní òkú ah, ah, wàhálà lọ́kàn lánàá ẹbí anátán náà ni. ẹ̀wọ̀n tó ń sọ pé ìrùkà ti na tán òun náà ti na tó ti bẹ́ẹ̀ lọ <laughs> amẹ́ríkà ẹ̀wọ̀n kà tó fọmọ ní ọfọmọ ní tìrọ náírà àkókò fi jẹun ọba rẹ ní ìjó tìrọ náírà tán yẹ eléyìí náà <laughs> tó ní orí tírí ọ̀nẹ́ náírà òtí wa náà tánú ìjà apárúkọ tí ìtú yó àà ṣé tírí ọ̀nẹ́ náírà wáyé yẹn ni kí ló fẹ́ rà tó kọ ẹ̀dá bẹ́ẹ̀dì tírí bìtì àbí bírẹ́dì tírí bìtì lásán tírí ọ̀nẹ́ àwọn síta ìpè lè rà tó lè yé náà ń tọ́wọ́ lọ́ra gàrí ọ̀ra gàrí agolo méjì kọ̀ ẹ́ kó lè mú gbọ́ náà lọ àbí ó sì dé lómi ńlẹ̀ náà ni ìdí eléyìí àwọn èèyàn làá máa súra wa lórí ká fẹ́ gba nǹkan lọ́wọ́ ara wa pé wàhálà rẹ pọ̀ àdúgbò fún ọ lánàá kọ́ àmì èrè fún ọ nílé léwọn òtí ẹ̀ bàjẹ́ òtí ẹ̀ béèrè nǹkan kékeré ọ̀wá béèrè nǹkan tó lálálọ́ wa béèrè àwọn èèyàn làá máa sẹ́yìn o yà síwú olúwọ̀ lẹ́yìn kọ́ máa béèrè ìkíní kò sí ìhùn lọ́dọ̀ náà kò sí ìhùn lọ́dọ̀ náà ọba Allah bí tí ìwù kí nǹkan kan dáa tó ntọ́lọ̀ bẹ́ẹ̀ kó béèrè náà nìyẹn bí tí ìwù kí nǹkan yẹn kó wà expenses tó ọlọ́run bá fẹ́ béèrè mọ́tà máa béèrè nǹkan ara ràdà lọ́dọ̀ ọlọ́run èyí béèrè nǹkan ara lọ́dọ̀ ọlọ́run nítọ́ ga tó ga ọlọ́run kọ́ fún mi wọ́n làwọn òbí kọ́ yàrá kan wà ní ọlọ́run mo fẹ́ kọ́ ọkọ́ ẹ́stéètì fún mi ọlọ́run lè ṣe é fún ọ náà àwọn tó ṣe é fún náà ṣe léèyàn náà làwọn náà ọlọ́run dákun kọ́ fún mi ìdí béèrè òun ọ̀rọ̀ tó máa dà ọmọ padà fẹ́ sí ìdílé òótọ́ ẹ̀gbọ́n lọ́dọ̀ ọlọ́run ti béèrè ìpàdé òbèrè lọ́bẹ̀rẹ̀ kéékùn lọ́dọ̀ rẹ̀ ni wọ́n máa ṣe ọba tó kúkú ní ní kò lọ́wọ́ tó hàn kó ní ẹ̀dá tó yẹ pé tó wá fún yẹn tó ó ah, ah, ti dàgbé ni ẹ̀sùn ààrẹ làtà ọlọ́run ò ní tè yóò di ẹ̀ ọba tí ó fún ni tí ó tún ní fèrè gólè ó ti bàjẹ́ púpọ̀ ah, ó ti dàgbé ẹnu jẹta kò sí jẹta náà lọ wọ́n fẹ́ sọ tó ṣe fún lójú àwọn èèyàn lọ wọ́n fẹ́ sọ tó ṣe fún lójú àwọn èèyàn ọ̀rọ̀ tó ń lọ wàá lójú ẹ̀ ṣé kí wọ́n ní pé tó ń jẹ́ fún mi lójẹ̀ta òun lọ́kọ̀ọ́kọ́ sọ <laughs> ẹ̀ ẹja béèrè nǹkó dáa lọ́dọ̀ ọlọ́run inú ẹ̀kọ́ àdúrà ni títí kí ọkọ̀ máa béèrè pé tọ́ba náà tẹ̀lé ìṣèlú ní ọjọ́ bá ti ṣe kankan tọ́ba ti fẹ́ràn lọ́wọ́ ṣe o tọ́ba ń kàlù Qur'an ká máa ronú sí ni o á máa ronú sí ni títí ká kàn máa gbọ́ lásán á máa ronú sí i á máa wá lò nínú ìgbésí ayé wa ẹ̀rí bá wa ti ń lò ó tó máa ayé tiwa náà ṣe ìyóò làbí mímọ jẹ́ pé á máa béèrè nǹkan kéékèèké lọ́dọ̀ ọlọ́run béèrè nǹkan pọ̀ tí wọ́n gbọ́n tẹ̀ fẹ́ ah tí wọn fọdùmọ rẹ lọrùn ìṣẹ̀lẹ̀ ìwà jòkó jẹ fẹẹ jòkó jẹ ìyẹn jòkó jẹ wájú Ọlọ́run ìyẹn jòkó jẹ níwájú Ọlọ́run léèrè tọpọ ọ̀dọ̀ Ọlọ́run ọba torí tọpọ náà ló ní lọ́dọ̀ nínú àwọn nǹkan wọ̀nyí anábìwá Zakariya wa sọ ní sísorí títí ń béèrè ètí ń béèrè àkọ́kọ́ nínú ẹ̀ ní wípé ó ń páyà pé bò láti bò tán o kọ́mọ̀ ẹ̀kọ́ sí tóun ṣe yìí yọ parẹ́ lórí tòun ó wá tó ń sọ fọ́nà pé ọmọ rẹ ni mò ń béèrè ọmọ dáadáa ọmọ tààrà yóò sì béèrè ọmọ kọ́ ọmọ mọ́kà fún mi lọ́wọ́ lásán ọmọ tí ń béèrè ni tí ó jogún mi ẹ̀rí yóò sì jogún àwọn baba ńlá wa títí ànábì Yakub ẹ̀rí ẹ̀rí níbi àwọn aṣọ lánàá náà yìí pé ànábì Yakub ti sọ pé wọ́n jogún ogún kí lànábì Yakub ní. àwọn abóhùn tẹ̀síìrì wọ́n ṣàlàyé wọn lànà ìjọba sọ fún wọn ẹ̀ fún gbàtà nàbí àrẹ́bì Zakariya tí ń bẹ lọ́wọ́ bá wọn kò ní nǹkan kan gbà náà kò ní nǹkan kan bákan náà ànábì tún kan náà fún wa ànábì ní nánú máa ṣàrọ̀ àǹbìyà lánú rọ́tù máa tààrọ̀ kìnnáwó sọ́dà kan ìdílé àkàn máa tààrọ̀ kìnnáwó fàáwà sọ́dà kan. ànábì ní láàánú máa sọ̀rọ̀ àǹbìyà àwa tá a bá ti já ànábì ọlọ́run láàánú rọ́ọ̀kù ní ojoogun wà nítorí ká lọ sí àdìbì yẹn òun lọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan tí ń máa wáyé àwọn síà ni wọ́n máa gbójúlé ọ̀rọ̀ yìí wọ́n sì máa ń fi dá wa lálẹ́ nínú ẹ̀sìn ń fi dá wa lálẹ́ nínú ẹ̀sìn nínú àwọn nǹkan tí ń dá wa lálẹ́ nínú ẹ̀sìn lé torí wọn gbọ́n ẹ ànábì Zakariya kan ó bèrè ẹni tí ó jogún rẹ̀ ẹ ní àwọn ànábì ọlọ́run ànábì ló fọ́ ọ́lẹ̀ tí wọ́n jogún wa ogún tá ànábì eh, Zakariya náà sì ń sọ ń bí kéṣogún lé kéṣogún lẹ̀ ogún iṣẹ́ dáwà jẹ́ ànábì ọlọ́run ní sọ. èyí tá ànábì náà sì yanjú rẹ̀ ànábì náà sọ pé náà lọ́ máa sọ̀rọ̀ àbíyà àwọn ànábì ọlọ́run lánàá rọ́dù

tuntun gbàtà nàbí jáde láyé yàrá Fatima àti ọ̀nkù wọn àfàwà Abbas kọ́ni wọ́n lọ bá àfàwà Abubakar pétọ́ ogún tí bàbá àwọn fi ilẹ̀ torí pé wọ́n ní ilẹ̀ kan bẹ nígbà yẹn táà nẹ́bí náà fi sọ orí ara rẹ̀ kóhun lòun ní tí Fátímà náà sì mà sí pé bàbá àwọn ti sọ orí tóun ló nílẹ̀ náà àtàwọn nǹkan mìíràn tí wọ́n rò. bẹ́ẹ̀ sì ni ẹni tó súnmọ́ ànábì náà jù náà ó ní bàbá àbúbákì abẹ́rìndà. afáwọn àbákì wá dá àwọn Fátímà lóhùn pé níta ànábì sọ ọ́ lẹ́ẹ̀rí o nánú máa ń sábà àǹbìyà àwa ànábì ọlọ́run láàánú rọ́tù pé jogun wa o àlẹ́bí sáà kọ́ òun bímọ ó sì mọ̀ wípé ìtẹ̀rí àpé ká pín ogún ọwà ṣùgbọ́n ara àwọn kò tún sí ànẹ́bí ọlọ́run nìyẹn gbogbo àwọn kankan bẹ́ẹ̀ pé àwọn àwọn olùmọ̀ kọ́nà kọ́ bá wa san wọ́n lẹ́sùn lóore àwọn wọ́n tún jẹ́ ká mọ àwọn nǹkan tó jẹ́ kò tún sí àwọn ànẹ́bí ọlọ́run eléyìí ẹ̀sẹ̀ sílẹ̀ ní fáwọn ànẹ́bí ọlọ́run bàtà ànẹ́bí ọlọ́run kú ìyàwó wọn ò fẹ́ yàrá níbi tó ń kùn ẹ̀mí ọ̀run ọ̀gbun òní lọ́kọ̀ ní bí wọ́n sì máa bẹ̀ náà nínú ìjáde láyé ìyẹ̀wò ẹ̀wò ìyàwó àyíṣà ọmọdé ni wọ́n náà pàtó wọn tí yàrá níbi ìjáde láyé ọmọdé ni wọ́n pàtó wọn níbi ìjáde láyé pàtó wọn níbi ìjáde láyé wọn lọ́kọ̀ ní ìṣiṣẹ́ ìjáde láyé fún òṣìṣẹ́ ìṣìná torí ìdí eléyìí ní àkókò àbá àbákiri sọ ilé yìí nínú àwọn nǹkan táwọn tí a dì mú nìyẹn tó sì jẹ́ sí wípé tí wọ́n bá ń sọ̀rọ̀ ya wa Aisha ìkórìíra àbá àwọn àbákiri náà kórìíra àbá àbákiri yẹn wọ́n máa ṣe pèlè ya wa Aisha wọ́n ṣe pèlè àfa àbákiri wọ́n ṣe pèlè àfa Umar àjọ ń pè ní àwọn ṣíà ni wọ́n ti ṣe nìyẹn náà àdìsí ń bẹnu tí àdínú ọ̀rọ̀ yìí ń bẹnu tí wọ́n mú lọ́wọ́ wípé àfa àbákiri nìjẹ́ tí wọ́n fún ya wa. Fátímà lógún wọn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ànábì ni àfa àbákẹ́yẹ fún ọ̀rọ̀ ànábì tẹ̀lé oríṣi eléyìí ànábì Zakariya ó sọ ní tìtorí tó torí ẹ̀bẹ̀ ọlọ́run ọba ọlọ́run ọba àlejò ọlá ọwọ́ adá Zakariya lóhùn nínú àyà tó tẹ̀lé. اللهم عليك ولا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنا يقول لي غلام وكانت مرأتي آكرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي أين وقد خلقتك من قبل ولم تكن شيئا وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليالي سويا فخرج على قومه من المحراب فأوحى إليه أن سبحوا بكرة وعشيا الله بابا عليك ولا صفوا منه آية ó ní ìyá zakariya ìrẹ zakariya tó ń pè ní tó ń pè ní tó tún sọ gbogbo bó ṣe máa níwájú èmi ọlọ́run ọba tí mo dá ẹ ìrẹ zakariya ẹ̀rí. iná ló bá sírù à ń fún ẹ nírò à ń kọ èsì fún ẹ ẹnìkan à ń fún ọ létí báyìí lórí ntọ́n bẹ̀ wálé lórí. ìnànà bá ṣí à ń fún ẹ ní ròdùnú bíbu ní pọ́sì bímọ abẹ́rẹ́dà. ó lè kí ni wàá bímọ kódà ọmọ tó bí àwa lábàá ọ̀tọ́ ló kọ. ismu yahya orúkọ ọmọ náà máa jẹ́ yàyà orúkọ ọmọ tó dì láyé yóò máa jẹ kíni yóò máa jẹ́ yàyà eléyìí tó ṣe wípé lámúnájì allah omi kọ́bìnrin sẹ́ni ya ẹni tó ṣe wípé ẹnìkan ò fọ́rú ó yẹn rí ṣáájú <laughs> ẹnìkan ò tí sọ orúkọ yẹn rí ṣáájú rẹ̀. Tàbá ní Yahya, òun náà lẹni tí yóò máa tẹ̀mí ẹnìkan alààyè ọmọ ni ó jẹ́. Wọ́n ní láwùjọ wà máa náà abẹ́rẹ́ tán physically and spiritually <laughs> yáyá ni ọmọ jẹ kílódà yóò yè lọ́pọlọ yóò tún yè ní pé ọmọ bẹ yóò wá yè níbi ìjà nẹbi Ọlọ́run òun lọ́lọ́run bá lè tọra wọn náà lọ́lọ́run bá lè tó sọ fún wa láwọn àyè nínú Al-Qur'an pé Ọlọ́run bá lè tọra ó tún sọ fún wa láàyè nínú Al-Qur'an ó ní ìrẹ́ Zakariya nínú súrátù alìmọ̀ràn nìkan ni ọlọ́run bá àlejò ọlá tún sọ irú tó jọ ọmọ báwọn láti lè fi hàn yí pé òun gbàdúrà Zakariya nígbà tó ń bẹ ọlọ́run ọba rẹ̀ ọlọ́run bá àlejò ọlá ó fọ èsì ọ̀rọ̀ yìí fún ànábì wa Zakariya láti lè fi lọ́kàn balẹ̀ wípé ní irẹ́ Yahaya unalikada Zakariya rọ́bà aya thirty eight to thirty nine nínú sọ́tọ̀ Ali umaran. ọlọ́ni unalikada Zakariya rọ́bà. قال ربي أبلي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادت الملائكة وهو قائم يصلي في المهراب يصلي في الميراث أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله بكلمة من الله وسيدا وأحسورا ونبيا من الصالحين أولو àwọn àfáà ní yáháyá yẹn mo yáháyá ẹ̀ríga á fún ọlọ́mọ tí ó máa jẹ́ yáháyá mùsọ́bì kan tí yáháyá yẹn ó sì máa jẹ́ òdodo kí ọ máa jẹ́ òdodo nínú kálmà yẹn nínú ọ̀rọ̀ yẹn bí kálmà tí mi nà ńlá látọ̀dọ̀ ọ̀dọ̀ ni nínú ìtumọ̀ yàyà sèyí tẹ́yìlà aṣáájú ni ó jẹ́ abẹ́rẹ́ nǹkan aṣáájú ni ó jẹ́ àsúrà ẹni tí á dáàbò níbi ìwà àti abẹ́rẹ́ nǹkan. á ga bò níbi ìwà sìnà na ní gbé sìnà wọn nàbí yá ànábì ọlọ́run ní èkó jẹ́ inú àwọn ẹni ni wà abẹ́rẹ́gà ọmọ tí ó gbogbo wa náà tà ìjà ọmọ bẹ ká máa béèrè nǹkan jìbì lọ́dọ̀ ọlọ́run nítorí béèrè náà fún un wọn náà béèrè nǹkan jìbì ó wá láwọn àwọn ẹ̀ fámìlì ti tàwọn èso orí ìpín sí fámìlì tàwọn èso ẹrú ni fámìlì tàwọn máa ṣe ẹ sì máa ṣe ẹrú náà lọ. sẹ́pọ̀ lè bẹ̀rẹ̀ lórí jẹ́ ó lè bẹ̀rẹ̀ lórí tiẹ̀ kò sí nǹkan tí ò rọrùn lọ́dọ̀ lọ́wọ́ ba kò sí tí ò rọrùn lọ́dọ̀ lọ́wọ́ ba. èyí ọ̀rọ̀ náà tó lè ṣe kò sí tí ó lè ṣe àmọ́ tó lè ṣe tí ò ní ṣe lọ́pọ̀ ọ̀rọ̀ <laughs> ọ̀rọ̀ Yorùbá ni pé sí ìhù ni wọ́n mọ̀ sọ wọ́lọ́ ah, tó wá tẹ̀sẹ̀ pé báwo sísẹ́ẹ̀mù ètò ayé táwọn tí wọ́n ń darí wá tí wọ́n sẹ́ sílẹ̀ àwọn òfẹ́ kọ́ ọmọ fẹ́ kọ́ níláárí o léyìí tá à ń lò lọ́wọ́ yìí o tí wọ́n á padà fẹ́ sẹ́ẹ̀tì omi àlìsọ o àbí táwọn olè yìí ètò wà ńlẹ̀ náà ni wípé kó lówó ọmọ nílẹ̀ fi sí tálíkà náà sì mọ tálíkà sí <laughs> èyí tó wà lẹ́nu kí àwọn ọmọ tiwọn òun nìkan kọ́ wọn bọ́ sípò ẹ̀yin náà orí gbẹ́sẹ̀ ń ṣètò gbogbo ẹ̀ ilé ẹ̀kọ́ sọ̀rọ̀ láti lọ nísìnyí ẹ wá wo ẹni tí ń gba sálárì sálárì tí ètò ìgbàtí ń gbà lójú ó sì kájọ pé ìdáhùn fẹ́ ni kéèyàn má bi ọmọ méjì mẹ́ta lọ ọmọ méjì mẹ́ta ń bẹ tí ẹ káàánú ọlọ́run tó wá fẹ́ kó ọmọ tòun náà lọ kú ìtọ́yanjú dáadáa sálárì tí ń gbà náà tì ká tó wá sọ àwọn ètò míì àbẹ́rẹ́dá kátó wá sọ àwọn ètò míì nígbà wọn bá ti ń jẹ fọláṣí lóṣù lóṣù ó ti ní iye tó ti máa búkú lẹ̀ ń gbọ́tọ̀ iye owó oṣù àwọn ọmọ mi àwọn ọmọdé owó iléèwé owó ilé ẹ̀kọ́ àwọn ọmọ mi àbẹ́rẹ́dá gbogbo owó òbí tó bá rí bẹ́ẹ̀ náà tó ṣe wípé ẹ̀kọ́ àwọn ọmọ rẹ̀ jẹ́ ọ́ lógún abẹ́lẹ́ kó jẹ́ kẹ́mi gbogbo wa ó kó já lè ọmọ tá a bá kọ́ òun náà ni ọba wa kọ́ létà àkọ́ tán ṣùgbọ́n ọmọ téèyàn kọ́ ilé téèyàn ti kọ́ parí òun náà padà lù ń tà gbàǹjo èyí téèyàn kọ́ wá ní ilé lòun àmì náà fẹ́ kọ́lé ọmọ nǹkan máa ń parí o ọmọ nǹkan wọ́n máa ń láti tó orílẹ̀ tó ọfẹ́ kọ́ ọmọ òun ní àbẹ́rìíta ntọ́ ọmọ ntọ́ ìdíje kọ́kọ́ wọn lẹ́kọ̀ọ́ náà nù ilé tọ́ wa lọ gbójúlé tọ́ ọkọ́ wọn náà lẹ́kọ̀ọ́ làtà ń gbà dáńjọ ní ọ̀tà bẹ́yìn. torí ìdí eléyìí tíráàkó nǹkan tí abẹ́fẹ́ máa wò nìyẹn dìsáyìn táwọn dìsáyìn kalẹ̀ yẹn kò fàyélẹ̀ fún káwọn ẹlòmíín náà tán ti jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ káwọn náà tún lápá lákáwọn gòkè ṣùgbọ́n ọlọ́run bá tó máa ń dìsáyìn kan lórí táwọn bá dìsáyìn ẹni tẹ́ mà lánàá yóò ti dẹni táyé mà lẹ́nu ẹni tẹ́ ọ̀já mà kẹta lánàá tó sì di pàtàkì wọ́n máa ọgbọ́n olóògbé gbà báwo lọ ọlọ́run ti kára fún wọn nìyẹn ọ̀nà olóògbé gbà yẹn kọ̀ọ̀kan yín ọlọ́run tí ó fún tó fi já sí tí sí dáadáa fún kálukú náà ọmọ ànábì Zakariya àníṣe nùbá tírú kábí bùlàmí ọmọ tó ń bẹ̀rẹ̀ ọba tí pé kọ́lọ́hún fún ọ ọlọ́run bá lè sọ ọlá tí ń fún ọ ní ìròdùnú wípé wàá bímọ kódà ọmọ tó bì í ó ti fi hàn pé ọmọkùnrin láàfún pẹ̀lú orúkọ tí ó máa jẹ́ òun ní tí ó máa jẹ́ Yahaya lámúnẹ̀jì allah òní nǹkan bẹ̀rẹ̀ fẹ́mi ìyá sẹ́nìkan ò tí ì sọ̀rọ̀ orúkọ yẹn rí abẹ́nìkà ẹnìkan ò tí ì sọ̀rọ̀ orúkọ yẹn ẹnìkan ò tí ì sọ rí. torí ìdí eléyìí làwọn afá onítẹ̀fíìr afáwa kọ̀tádà wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé ayélujára yusama aadu kọ́bílà òbí aadàlì ìsù abẹ́nìkan orúkọ tá a fẹ́ sọmọ rẹ̀ yìí kọ́ tọ́mọ̀ jẹ́ ni kò tí ì sọ̀rọ̀ ẹ̀mí ìyẹn òun ní táàbà wa Ibn Jarir kọ́lọ̀ bá ayọ́nu tí wọ́n wọ́n ní ìyẹn ní ìtumọ̀ tí àwọn mú tí wọ́n fi tú ìtumọ̀ kẹ́límà tààwí ìgbé ẹnìkan ò sì sọ̀rọ̀ ẹ̀rí. bẹ́ẹ̀ làwọn ẹlòmíín náà tó fún nítumọ̀ ní ìlú pé ayé tẹ̀bí án àkọ́tà omi máa na kọ́ọ̀lì ta'ala wọ́n láwọn náà mú níbi ìtumọ̀ ọ̀rọ̀ náà tó fẹ́ pé wá burú wá sọ́bírí ní ìbára pé ayé ṣẹ̀bí áni pé ààbí rẹ̀ nìkan tó jọrú ẹ̀rí tí wọ́n pè nírú orúkọ yẹn rí tó jẹ́ bẹ́ẹ̀. tọ́ba rí bẹ́ẹ̀ àtìkínní àtìkéjì ọlọ́ọ̀bà àlejò láti hàn pé òun gbàdúrà nábì wa Zakariya lẹ́yìn tọ́lọ́ọ̀bà àlejò ọlọ́sọ eléyìí tán tó fi lọ́kàn balẹ̀ pé òun gbàdúrà rẹ̀ Zakariya náà wá tún wúrẹ̀ pé àà <laughs> ṣé mo ti rí yìí náà ó tún wá jẹ́ lójú pé sẹ́kùn mọ̀tẹ́ yìí tọ́lọ́ ti tún lè gbàdúrà mi kọ́lá rọ́bì anáyàkó nu níbù làmú ìlọ náà tó wá rí bẹ́ẹ̀ mo ti sọ sẹ́lẹ̀ náà pé mo ti darúgbó wọ́n náà bá ti rí bẹ́ẹ̀ pé mo ti darúgbó rọ́bì anáyàkó nu níbù làmú báwo mo ti fẹ́ bímọ bàkà mẹ́tí mo á ti ìyàwó mi àgàn mi ẹ̀rí kan ákìrọ ẹni tó ti dàgàn tí ò kò bí máa rí ìtẹ́lẹ̀ fáwọn ló ṣe fẹ́ bí náà tọkọrí bá aládé tó ní náà lékè ìbàrí ẹtì ìyá èmi sì ní tí mo jọkọ gan mo ti dépò ogbó pé mo ti dàgbà tẹlima ìtìyà nínú èdè lárúbáwá wọn ni wọn máa lò ó fún igi ẹrí wọn ti lárúbáwá bá rí igi kan tó ti gbẹ igi tó ti gbẹ bẹ́ẹ̀ pé igi tó ti gbẹ kò tutù mọ́ rárá nìyẹn àbẹ́ẹ̀kọ́ wọ́n wà ní etiyan etiyan the iron and etiyan etiyan pé ah igi yìí ti gbẹ ààrẹ zakari àná wà lóbọ̀rẹ̀ pé ah ana etiyan ana etiyan <laughs> ó ti gbẹ kò sómi lára mẹ́ẹ̀ pé kí n tiẹ̀ sún obìnrin ibi máa jáde ti jọmọ yẹn gbogbo ẹ ti gbẹ kò sí lára mi náà ẹ̀rí àbáwá ibùdó kẹfìr wọ́n ní tùmọ̀ sí sọ fún wa náà ni pé tèmánà àlìkíbàr náà ni pé mo ti darúgbó àgbà ti dé báwo mo ti fẹ́ bímọ ìrẹ́ ọlọ́run ẹ̀rí níbi èyí tí anábìwá Zakariya sọ yẹn ẹsẹ kọ́ ń ta kọ́ra ṣùgbọ́n ó ń tọ́ lójú pé báwo lòun ti tó lè bímọ ẹ̀rí ẹ̀yìn àbáwá ibùdó kẹfìr wọ́n ti sọ yìí pé anabi zakariya ta'ajjaba hina ujiba ila man sa'ala wa bushira bil walad ó fẹ́ mọ̀ yí pé èyí tí pọ́lá òun tó lè gbàdúrà òun náà wọ́n tún wá sọ pé òun bímọ inú rẹ̀ wá dùn nídùnnú tó lágbára ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ó wá ń jọ lójú pé à ń kẹ̀yìn sí yà bẹ́ẹ̀ lòun ti fẹ́ bímọ ìwà ìwájú yá sí nínú ìwòlíwálà ọ̀nà olómọ́fẹ́ gbà wá tòun ti jẹ́ pé ìyàwó òun ní láńtẹ̀lí bí ní awali umuri a kò bímọ rí láyé látìgbà táwọn àti fẹ́ra wọn ẹ̀rí kò bímọ rí látìgbà táwọn àti fẹ́ra wọn máa ti bá yìá òun fẹ́ ti darúgbó òun náà sì ní òun náà ti darúgbó bó làwọn ti fẹ́ bímọ ìrọ̀lọ́wọ́n ba tóbi wá sọ wípé bó ló ṣe lè rọrùn ìrọ̀lọ́wọ́n ba ọ̀kọ́ni balantu mi náà ní kirari ti ya abáwa imam ahmed wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wípé ọjọ́ wọn lójú pọ̀ tó báwo làwọn ti fẹ́ bímọ lọ́dún wá sọ̀rọ̀ yẹn ọlọ́wọ́n bá àdìsọ ọlọ́wọ́ fèsì pé kọ́ọ̀lá kadhalika kọ́ọ̀lá rabbuka wa alayya ayinu ọlọ́ni bẹ́ẹ̀ ni ó yẹ kó jọ yín lójú nígbà tá a bá rí igi tó bá ti gbẹ èrò wa náà ni pé tiẹ̀ ti tán pé ẹ ti dáná lóko ṣùgbọ́n bó ti wá gbẹ òun tó bá wò wọn lọ igi tó ti gbẹ òun á ní kí ó tún sọ padà <laughs> òun á tún lé sọ ewé tútù tún lè jáde ńbẹ wọn máa fi áà ah, ẹwọ lọhùn abẹ́ẹ̀ rí bí ẹ sì máa wò ó lè kọ́ èèyàn rí inú igbó náà ń dà mí ẹ rí bí ní ẹgbẹ́ kan ó ti gbẹ kan lẹ̀ yẹn báyìí ẹ kàn á rí bí pàlìkà kan tẹ́rẹ́ ń rẹ̀ yóò sì tẹ́kù òun sì tutù igi yóò sì máa jáde lẹ̀ ọlọ́run ti bẹ́ẹ̀ dáadáa wa ọ̀gbìn ni ọlọ́run ti pa fún wa pé tí wọ́n ti rò pé kò lè ṣe é ṣe mọ́ pé kò ah, bá ẹ mọ ẹgbẹ́ tẹ pa ti jáde nígbà wọn kò lè ní láyé mọ́ láyé nítorí ti ń bẹ lọ́hùn sí pàápàá jùlọ wọ́n tó ń gbọ́ wa gbogbo wa náà ta lẹ̀ ẹ̀já ronú síwájú ọlọ́run gbogbo tó ti rò pé kò lè ṣe é ṣe ẹni àìsàn kan ṣe ti lọ sí kò ti náwó náwó náwó náwó kọ́mọ̀ jákà yìí pé kò lè ṣe kẹ́ni pé òun ò lè gbádùn. kódà wọ́n bẹ́ẹ̀ lèmi lọ sórí àgọ́ ẹ sáwọn gbé lọlé lọ́pọ̀ ọ̀rọ̀ wa pé ẹnìkan sẹ́yìn náà pẹ̀tọ̀ ẹ máa rí ti ọjọ́ ló kù fún wọn o pẹ̀lú gbìyànjú wa yìí kò sí nǹkan kan tá a lè ṣe sí mọ́ sọ tiẹ̀ nìyẹn ara nǹkan táwọn sọ fúnra wa lélẹ́yìí pẹ̀lú bẹ́ẹ̀ bá kọ́ ẹ̀kọ́ kan nínú mọ̀ sáyẹ́ǹsì tó o bá ti kọ́ tàwíìdì máa nípìnlẹ̀ ọ̀ sọnù tọba tó wá gbé ní kéwú náà tí tàwíìdì bá lọ sọnù mọ́ lọ́wọ́ ọ̀dà ayé làmú òun làwọn onímọ̀ astronomy àbí kí ní ń pera wọn tí wọ́n fi ń sọ̀rọ̀ oṣù fún wa tẹ́bí múdé ti kalẹ̀ tàwíìdì ti sọnù mọ́ wọn lọ́wọ́ ni àti tàwíìdì bá wá sọnù mọ́ yẹn lọ́wọ́ oṣù sọ̀rọ̀ pọ́n iṣẹ́ kí oṣù sẹ́ẹ̀rẹ́ tẹ́ wọ́n á lè sọ wípé bí ó ṣe rí náà nù. àmì aláìsàn sí dókítà sọ pé pẹ̀lú ìgbìyànjú wa yóò ọlọ́ọ̀kú lókun. wọ́n sì sọ báwọn tó já àwọn tó súnmọ́ kódà wọ́n ti kẹ́ẹ̀tì. kì í sọ̀rọ̀ fíìmù ó ti lo oògùn oògùn èkúté fún èèyàn rí tẹ́lẹ̀ yóò sì yàgbẹ́ tí ń dá ọ̀bọ àgún jẹ̀dítẹ́ fún mi yẹn mo yàgbẹ́ ara mi balẹ̀ tẹ̀tún wá ní fún mi lágùnmù yẹn sí àmẹ́jọ ó ti tọ́ fún o tẹwà pọ̀ kàláwọ̀kọ́ tí wọ́n pọ̀ kàlábẹ̀rẹ̀ náà fi ṣe bọ́ o ọlọ́fẹ́ fún alálàáfíà ni o tẹwà tó lò ọgbà mẹ́jà sọ̀hún. <laughs> abẹ́rẹ́ta àti ọmọ àwọn òkè ah, olóògbé sáré wa ṣe pé pọ́ìsì làwọn fún ẹni yìí lọ́ba tó ń yìí lọ́ba tó ń dògùn àgbòmù jẹ̀dí bò lálábáyá eléwùn ní jẹ́ nǹkan yẹn sí gbogbo àwa àwa tá a jẹ́ ọmọ kéwú tàwọn ìdí fàánù ní ma yòrì síra wọlọ́ ní ma ṣe gbogbo ìmọ̀tọ́ bá wá kọ́ ọkọ̀ sílẹ̀ ọkọ̀ sáyẹ́ǹsì ọkọ̀ kìíní kan gbogbo tó wùkọ́ lè mọ̀ yẹn tó bá wá sàlàyé ẹ̀ tán ọ wà padà àtúntò nǹkan wà kọ́ lẹ́kọ̀ọ́ la sọ yìí o àmọ́ ọlọ́run ọba àlejò ọlá tó bá wù ní ma ṣe bó ti yẹ kẹ́yìn onímọ̀ astronomy tó yẹ kẹ́yìn ti ṣe nìyẹn ẹ wá pọ́n kẹ́yìn lọ́wọ́ kẹ́yìn lọ́wọ́ yín àtọ́ àpé yẹn ni ajẹ́ tó gbogbo ìdáyé máa ń fẹ́ kọ́ máa ń dá apáwọn náà ní bó ti gbọdọ̀ rí bó ti gbọdọ̀ rí lélẹ́yìí. àjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìnjìníà láàpò ló kù rọ́ kò yé tẹ́bí ìnjìníà ló bì tẹ́bí tẹ́tẹ́ pé ìjọba yìí lọ́ba ìjẹ́ tẹ́wọ́ ara ti tán yóò bá tún jẹ ìtàn yóò bá tún bàjẹ́. àṣebọ́ ló bì tẹ́tẹ́ ara ọkọ pé àìlẹ́yìn náà ló ti bàjẹ́ mẹ́ẹ̀ parẹ́ yóò máa jẹ lọ yóò tún parẹ́ yóò kọ́ bá àtúntì sẹ́ẹ̀tì ká inú fèrèkà nítorí ó ṣe màá yóò tẹ́lẹ̀. ó fi hàn yí pé ọlọ́run ló mà kẹsàn yányá ọlọ́run làlá mà tán yányá. torí ìdí eléyìí ká mà yí pé gbogbo ohun tó wù ká lè kó sí nínú ìṣòro ká tó kó lè ṣe kí ni lè kú òfin wa. bá a sì ń fẹ́ ìkẹ́kẹ́ gbogbo tí bá ń bẹ tí ń dààmú wa nínú èrò ká dájú kọ ọ̀rọ̀ ọba pápá jùlọ inú rọmọdọ́ọ̀nù la tún fẹ́ bọ́ sí yìí àsìkò tájú àti gbà ìsìnkú àwọn ọjọ́ yòókù lọ ìjà tún kún fún bẹ̀ lọ́hùn lórí gbogbo táwọn fẹ́ lọ́dọ̀ ọlọ́hùn súrà tá ń kà lọ́wọ́ yìí tó ń pè ní àti ẹ̀ka kí èsì gbẹgbẹ lọ́hùn tó ń fẹ́ ọlọ́hùn ló lè ṣe é kìí ṣe èèyàn tí ó sọ fún ọ wípé àìrí tó òun gan tó lọ pọ̀ jù tọ́lá padà jẹ́ kóun náà lọ́lọ́run fẹ́ lòun sábà bí yóò padà gbé kórí ṣe tó parí òun gan òní mọ̀nà tó dàgbé wá. torí ìdí eléyìí jàmá mùsùlùmí sábà ń kàlù kùránì ẹjọ́ kọ́ máa pò wá síbi ìtọ́lọ́run bó ti tó àdúgbò ti yé. ọlọ́run bá lè fi ọlá ń fún wa níbi láti fi ẹ̀mí ànábìwá Zakariya balẹ̀. oni kàdálíkà kọ́lá kọ́lá rọ́bùkà wọ àlàyé ayínú ọlọ́ni bẹ́ẹ̀ ni ó yẹ kó jọ lójú ṣùgbọ́n sáwo ìyẹn àlàyé ayínú ọ̀rọ̀rùn fún mi ọlọ́wọ́ bá púpọ̀ ẹ̀wọ̀n torí tó orí ààrẹ ti darúgbó kó lè bímọ ọ̀ fún mi kò sí Ọ̀kọ́rí kọlá kó tó kà mí nǹkan bí wà láǹtẹ̀ kò ṣe é àá. Tẹ́lẹ̀ lọ ọkọ̀ jọ lójú. Ìgbà tí mo kọ́kọ́ dọ̀ lákọ̀ọ́kọ́ tọ̀ jẹ́ nǹkan kan kọ́. Ẹ̀ka ọ̀rọ̀ wa pè láti èdè. Àbẹ́rìdà. Nígbà tó tiẹ̀ tí wàá jẹ́ nǹkan kan kọ́. Nígbà yẹn kọ́ yóò ọ̀jọ́ lójú ni. Babalá ànábì Ádámà nígbà tó ti ìsì bàbá rẹ àti ìyá rẹ papọ̀ àwa ni kò dìwọ́ ọlọ́run rí fáàtì àtà alàlì ìsáàdì hìnnù nínú jahari làmìyẹ́kùn ṣe àm mazkura nígbà tá a ti jẹ nǹkan kan tí wọ́n ń pè àti jẹ nǹkan kan nígbà náà àgbogbo àyẹ̀nà láti kọ́kọ́ di láti kọ́kọ́ wà nípò tí bàbá àti ìyá wọn pé tọ̀ òun ò rí kíní òun máa ò kíní òun lọ ń jẹ́ nígbà náà pé wọn ò rí nǹkan oṣù mọ́ o ìwọ ni nǹkan dá wàhálà àwọn lẹ́nu gbàdà ẹbí wọ̀ ni oríṣiríṣi symptom tóbìnrin ní ìwọ̀n wá rí tó bá ní oyún tí ó fi bímọ obìnrin ní ìgbàdùn láti lóyún àkọlọ̀ kọ́ bá sọ àwọn ìyàwó alẹ́sàn lórí àwọn obìnrin gbogbo ẹ̀yàn wọ́tẹ́ tí níyàwó gbogbo àwọn oríṣiríṣi náà ni o ọlọ́run sì máa ń ṣe rọrùn fún bẹ̀rẹ̀ mi tó bá lóyún tó fi lọ́gàn àwọn ọ̀gá ẹ̀rẹ́ mà òun kì í fẹ́ mà sísẹ́mù ara yàtọ̀ síra àmọ́ kò sí pé kèéjọ́ ẹ máa ta arúgbó náà tó bá tásìkò kan fílẹ̀ òun náà wà lára o <laughs> fílẹ̀ òun náà wà lára ó kàn máa ń pọ̀ jura lọ náà ni ó máa ń dégẹ́ni ó máa ń pọ̀ jura lọ ni o kò lè jọ kọ́ máa kò lè jọ kọ́ máa dégẹ́ni kò lè jọ kó firi kọ́ wà nìkan o ha nǹkan yàtọ̀ síra wọn o wọ́n gan fúnra rẹ̀ fúnra rẹ̀ kà di òkúta òkúta tí ò díwánu kó oró sọmọ ọmọ wa gbé káàkiri láàrin oṣù kan kó ọmọ tìbú mẹ kó wo tó ṣe ní ara rẹ. kódà kó kàdé bẹ́ẹ̀tì kó kàdé bẹ́ẹ̀tì mọ́kànlá tán kó ọmọ tì láàrin ọ̀sẹ̀ kan wọn náà wo tó ṣe ní. bẹ́ẹ̀tì lásán kó kàdé mọ́ni láàrin ọ̀sẹ̀ kan kó ọmọ tì àwọn náà fi lè bákan. à ń bẹ́ẹ̀ lè tàṣe ẹrù ńlá tí nǹkan máa fọn nínú rẹ̀ sísẹ́mù fún wọnú ara ẹbẹ́ yẹn rí nǹkan kékeré tó sùn yàn lọ́wọ́ lásán ẹbẹ́ yẹn dídé lára nǹkan mi ti wọ bẹ̀ẹ̀ nìyẹn ti yàtọ̀. torí ìdí eléyìí ọlọ́wọ́n bá lè tẹ ọlá ó ń sọ fún ànábì wa Zakariya wípé ìrẹ́ Zakariya kàdálíkà bẹ́ẹ̀ lòun ọlọ́wọ́n bá máa ń ṣe wúwa àlàyé àyínà mọ́jọ́jọ́ lójú òun ọlọ́wọ́n ọba ó rọrùn fún un láti ṣe bẹ́ẹ̀ òun lágbára àti ṣe bẹ́ẹ̀ màláìkà tọrọ ọba àlejò lárántí ọlọ́run ní kó sọ bẹ́ẹ̀ fún wípé èyí tó ń jọ ọ́ lójú yẹn ìyàwó rẹ pé òwò kò ti darúgbó ìwọ tí wọn náà ń ríra rẹ pé o ti darúgbó màyí pé gbogbo ohun tó ń sọ yẹn ó rọrùn fún wọn lọ́wọ́ bá ó rọrùn fún wọn lọ́wọ́ bá púpọ̀ òun sì lè ṣe nǹkan tó bá wù òun tó bá jẹ́ nǹkan kan lánàá tẹ́lẹ̀. torí ẹnì kọkọ ọ̀mọ́ lánàá tẹ́lẹ̀ gbogbo àyè owó yọjọ orí wa ẹni bá jọmọ twenty ẹni bá years nínú wa ń bí ká lọ́wọ́ rẹ̀ pé years ago níbo lọ wà náà twenty two years ago níbo sọ ọmọ tó ń náà years years ago kódà thirty years tí wọ́n bí wọn gan lábẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀ kò lè kò lè rántí gbà yẹn ọ̀tí ìgbà tọpọlọ tẹ̀ ṣiṣẹ́ tóun gan sẹ̀ máa rántí gbà yẹn bẹ́ẹ̀ gbà tó fẹ́ máa pe bàbá bẹ́ẹ̀ gbà tó kò lè rẹ̀ nígbà tó lè pe bàbá gan ìgbà tó náà sẹ̀ máa gbowó oúnjẹ tóun náà lè máa rántí gbà wọn. pé bẹ́ẹ̀ ni rẹ mú dáadáa pé kó o lè rántí ìgbà tó ti tẹ̀ ẹ́ ọkàn lè rántí díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ tọ́ wa ń kó bí ọmọdún mẹ́ta àbọ̀ ọmọdún mẹ́rin bóyá lè rántí díẹ̀ díẹ̀ nígbà yẹn àwọn kan á ti sọ ah pàtó mo fi wà lọ́mọdún kan mo rántí ṣáájà ni ọ̀jẹ̀ ṣáájà ni ọ̀jẹ̀ <laughs> kò ní jẹ́gbà jìlàbíyà wà tó wà lọ́mọdún kan àwọn kò súnmọ́ kọ́ ọmọ ọmọdún méjì kò súnmọ́ kọ́ ọmọ ọdún mẹ́ta gan-an bóyá fẹ́rẹ́fẹ́rẹ́ fún kálukú wa fira lórí bàtà tí wàá jẹ́ kankan yẹn kọ́ ẹ̀ka mẹ́rin pé ọlọ́run bá àlekọ́ lákò wá sákìyèsí nìyẹn pọ̀ rọrùn ọlọ́run wa kọ̀dà kọ́ lákòótó ká mi ń kọ́ bí èmi mọ́ dá ọ lákọ̀ọ́kọ́ wàhálà ń takò ṣe àtọ̀ tí jẹ́ kankan. Zakariya wa ní tọ̀ ìdọ̀ ọlọ́run mo gbọ́ tó sọ mo sì gbà yí pé bó ti wọ̀ ọ́ lọ ṣe. gbogbo nǹkan ló sì rọ̀ ọlọ́run kò sí nǹkan tó ṣòro ṣe lọ́dọ̀ ọlọ́run kó la fi sọ fún wa yìí pé àníṣe má ríra rẹ pátá fún ọ má jákàn níbi àlámàrí kan yálà ìkẹkẹ tó ń fẹ́ tí o ti tẹ̀ ọ́ lọ́wọ́ ni má jákàn kọ́ lọ́wọ́ ò lè ṣe yálà ìkẹkẹ tó ti ń bá ọ nínú jẹ́ kọ́ wà lára rẹ ni yálà ẹ̀sán kan ni yálà ìkẹkẹ ni tí ó dùn mọ́ ti ń ṣẹlẹ̀ má jákàn kọ́ lọ́wọ́ bá àlùkò ọlọ́wọ́ lè gbé kó fún ọ ọlọ́wọ́ àwa bẹ̀ ọ́ déwì gbogbo tí ń bá wọn kálukú fúnra nínú ìbànújẹ́ nínú àìlera tó ọlọ́mọ wọ́n lá pé wọ́n lọ gbàdúrà ànábì Zakariya tí ń bẹ̀ ọ́ gbogbo táwọn náà ń bẹ̀ ìrẹ́ lọ́wọ́ bá sínú ìgbésí ayé wa tọ́kàn táwọn náà ń wo pọ́kàn fún wa ọlọ́mọṣá àjọjá sí ọ̀run fún wa o síra àwọn ti yọ arahamu rahim. lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá ó sọ eléyìí fún Zakariya Zakariya náà tún dáhùn pé rọ̀bí igi àlè àyà fún mi ní àmì fún mi ní sáyìn. tí fi mọ̀ yí pé màá bímọ kọ́ra àtúkànlá tó kálí mọ̀ náà sátálà sálà yà lè sẹ́yìn ìyá tọ́ba rí bẹ́ẹ̀. lo ti di ọjọ́ mẹ́ta kó fi gbéra rẹ dè kó gbé ahọ́n rẹ dè lọ gba àwẹ̀ ọ̀rọ̀ láàrin ọjọ́ mẹ́ta alátókálí náà sà sálà sálà kọ́ ọ má fi sọ̀rọ̀ ọjọ́ mẹ́ta tó pé pérépéré ẹ rí i pé ó lo làyálí àbẹ́ẹ̀kọ́ ni wọ́n níbẹ̀ yẹn náà ọlọ́làáfíà láti lè sọ wípé sàlábàtà ayán kọjọ́ mẹ́ta ní títètè ríra wọn láì ní jẹ́ pé ìdàkan kọjá kó ń bẹ̀. torípọ́lá ọba àlejò ọlá ó lo ọjọ́ nínú súrà mi nù sọ́tọ̀ àlìmùrán. ó ní kọ́lá rọ̀bìjà ń lè aya kọ́lá aya tuka ńlá tuka náà àyà nínú mi. ọjọ́ mẹ́ta ni lóòbí ṣe lóòbí ní sọ̀rọ̀ ilá rọ́mùsán ọkàn máa ṣe o sáyìn lọ́wọ́ sáwọn yẹn sọ̀rọ̀ ó nífẹ̀ẹ́ nu rẹ̀ yìí sọ̀rọ̀. ṣùgbọ́n sá wọ́n kọ́ rọ̀ pàk máa wá lọ kàkàr máa wá kó rọba kẹkẹ tì rọ máa ṣàkárò máa rántí ọlọ́wọ́ báyìí lọ́pọ̀lọpọ̀ pátá bí ìbẹ̀rẹ̀ á sì yìn wálé ìbẹ̀ká nírọ̀lẹ́ àtidájí máa lọ bẹ̀rẹ̀ ọba rẹ̀. torí ìdí eléyìí eléyìí ni àmì tọ́lọ́ ọba àlékọ́lá tó fà nábì wa Zakariya látara bẹ́ẹ̀ ní ìrè à ń òun lókùrọ̀ tán wà á sí ìyá òun náà bá jáde ó sọ èèyàn rẹ̀. ní ní mìíràn kíra ń pè ní mìíràn òun náà ní ilé ìjọsìn wọn tí wọ́n ti máa ń pe ọlọ́run ọba tí wọ́n ti máa ń sin lọ́run fà á wá ìrìn ọwọ́ ara mi sí wọn á ń tẹ́bi òbókòrò táwọn wà á fi ya pé ká máa pe ọlọ́run ọba ká máa pe ọlọ́run ọba ní ìdájí àtìrọ̀lẹ́ ká máa ṣe àṣkáàrù ká máa rántí ọlọ́run ọba ká máa sin ọlọ́run ọba ń bẹ̀ lọ. eléyìí tó ṣe yìí ó fi júwe àwọn iṣẹ́ tọ́lọ́run ọba àlejò ọlá tó sọ fún pé kó ṣe. kẹ̀má ó wà ká fi ẹnu ìtàn ànábì wa Zakariya tan gúnbì kan ká sáré lọ ní kíákíá lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́ni yáyà yá mo ọlọ́run ti parí ìtàn yẹn kóun ti fún ọlọ́mọ yàyà ti wáyé ọwọ́ ní yáyà yá ìrẹ́ bàbí kú wa síra tá a bẹ̀rẹ̀ ní ọ mú dáadáa. wà á ka iná wòlé okùnmá sọdí ìyá ọlọ́run láti kékeré láti fún ànábì wa yàyà yẹn láti fún lọ́gbọ́n láti fún lóye kódà wà hànáná àtúnṣe ní ànáná mi ladúnná àṣẹ ní aláàánú ọmọ láṣẹ ẹ̀rí àbáwa àbá abdullahi bin abbas gba ìgbà ọrụ lọ́dọ̀ wọn. wọn ní ànáná wọ́n sọ fún wa yìí pé rọ́ìmọ̀ bíi àzàkàríyà abẹ́rẹ́ dán. wá ní ànáná bìmánà ta àtúfà mi rọ́bì ì ẹni tó yẹ kí ọlọ́wọ́ bá lè kí ọlá gan rẹ̀ àwọn ọlọ́wọ́ bá láàánú rẹ̀ òun náà láti kí ni òun náà láti zakariya ó sọ wípé taba ní ànáná ayé mahata ẹni tá a fi ìfẹ́ rẹ̀ sẹ́mi ara wa tá a láàánú ẹ̀ tá a lákòólé kan àlámàrí rẹ̀ sẹ́lìmà ànáná ìgbà àwọn tẹ̀sí ìtú ọkọjá ìtumọ̀ ẹ̀yọ̀ kan ṣùgbọ́n tó láti wa ìtumọ̀ tá a lè fún náà ni wípé gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn àtúmọ̀ tí wọ́n ni wípé ẹni kódà wà zakata ẹni tó mọ́ ni akọ ànábì wa yàyà wákà ya ó fi gbé gbèrò lọ. jàmá kí ọlọ́run fi ń sọ eléyìí fún wa kí ni àti ẹnu lè kẹ́kọ̀ọ́ ni o ọlọ́run ń sọ bó ti gbàdúrà ó ń béèrè ọmọ ọmọ gidi náà wá béèrè ọmọ tó yanjú ọlọ́run wá sọ bóun ti gbàdúrà kò fún lọ́mọ ìbànújẹ́ ẹwà àrùn tó náà ní rọ̀bíyán wàlúyán ọmọ dáadáa gbogbo àwọn èròjà tí wọn fi ròyìn yẹn yẹn ọlọ́run gbogbo àwọn ọmọ tiwa náà bá wa ti wọn lọ́mọ dáadáa o àwọn ọmọ tiwa ò lè já nẹ́bí ọlọ́run kò fún bá wa sàwọn náà ní tẹ̀kíyán bá wa ti wọn ní ọmọ rẹ bá wa ti wọn lọ́mọ àdùnnú ìyẹn nìkan tó wá kọ́ ọlọ́run ní wà bá rọ̀ kọ́lámi yẹkùn já báárọ̀ ní àfihàn kí sọmọ jẹkájẹká kí sọmọ tí ọmọ sọmọ àwọn òbí rẹ̀ pé tí mo fẹ́ kẹsẹ̀ lélẹ́yìí wàláì ọmọ mi ní kọ́ńtò àwọn òbí rẹ̀ òun ló múra rẹ̀ lọ òun ló òun ló fún àgbẹ̀ ilé ìwé tí mo fẹ́ lọ ní ilé ìwé àwọn amúgbó àwọn amúgbó ló kún rẹ̀ nítorí ìsọ̀kò sùkúù tó tóun fẹ́ lọ náà nìyẹn àwọn ọmọ kọ́tísìm ló kún yunifásitì òun náà ló mú òun náà sì ló lóun fẹ́ lọ àwọn òbí ò dẹ̀ ní káyì torí pé kí ni

ọlọ́wọ́ ni wọ́n sálẹ̀ amúnì ààrẹ ìkẹ́ ọlọ́wọ́ ọba kọ́ máa bẹ fún ànábì wa yàyà ìyàwó ọmọ wùlídà láti dọ́ta àti bí kọ́ máa bẹ lórí ẹ̀ wáyà ọmọ ẹ̀yà mú un kí kẹ́yìn tó máa bẹ lórí ẹ̀ níjọ́ tí ọba jáde láyé wáyà ọmọ ìyókù ẹ̀sán àyíyá kí kẹ́yìn oṣù máa bẹ lórí ẹ̀ níjọ́ tábà gbé dìde pẹ̀lú ọgọ́ ọlọ́run bí iná ládùn abẹ́rẹ́ ọba àlejòọ́lá gbogbo àwọn ẹ̀kọ́ kan sí kejì tó ń kálukú wa náà ti fún ríkọ́ nínú tàn zakariya àti yahaya fọlọ́n kó dúkú sí wa láǹfààní láyé bá tìrìbẹ̀ tìyàmà wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam salamu alaykum wa rahmatullahi wa barakatuh.